الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أدقى فولا وبالا أترى كيف فنبوى محمد صلى الله عليه وسلم أتوى على النبي أتوى صحابة للأقبق أتبقى واتما بات للنار يقبل القيامة bẹ́lẹ̀ wọn bá fáwọn ìmáàmù wa ọlọ́dọ́kùnmọ́sà bá sàlékún oore fún wọn àpadà sí ibú ọlọ́màjọ tọ́ sí yín láéláé la ilaha illallah abẹ́lẹ̀ wọn bá ọlọ́mọ́sà bá fún yín láti gbọ̀tán dáadáa ọlọ́mọ́sà sí bẹ́ẹ̀ fáwọn náà eléyìí tí a máa fi ṣe àǹfààní wa gẹ́gẹ́ bí ìṣe wa láàyè yìí lójoojúmọ́ ó ṣe yẹ kí mọ́sálásí mùsùlùmí orí náà là ń ṣe gbogbo àwọn atọ́kùn náà tí wọ́n àwa tá a ti ń ṣe àdánwò tí máa ń báyàn tá a fi ní sọ̀rọ̀ ọlọ́wọ́n ọba mọ́ táwa náà fi ní gbọ́ ọmọ ọlọ́dàkùnmájà mọ́ láéláé lọ́lá ilá ilẹ̀ bàbá wa ń gbọ́ àbí tá a bá ń sọ ọlọ́dàkùnmájà lè máa lò. òun náà ni àtàṣàbùhù bíl kùfàr ìmọ̀ akọ́ṣẹ́ àwọn kẹfẹ́rí tá ń bára wa sọ muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé wa a padà máa tẹ̀lé àwọn yahud àtàwọn nàṣọ́rọ́ anẹ́bí sọ kalẹ̀ ní kábà fúra torí èyàn ò ní mọ̀ ṣẹlá muhammad sallallahu alaihi wasallam anẹ́bí la tattabi'anna sunana man qablakum shibran bi shibrin wa dhira'an bi dhira'in hatta law salaku juhra dabbin la salaktumuhu qulna ya rasulallah اليهود والنصارى قال فمن رواه البخاري أنا ابن أقد ما تلي إلا نعوة تساجوي ẹ máa tẹ̀lé wọn díẹ̀díẹ̀ ẹ máa tẹ̀lé wọn gọ́ọ̀gọ́ títí alábìnrin kódà kápé wọn bá kó wọn ní okòtò kan ẹ̀yin náà sì tẹ̀lé wọn wọbẹ̀ àwọn sọ̀hábà ní sáwọn Yahud àtàwọn Nasara àwọn Júù àtàwọn alátẹ̀wọ́ alẹ́bí ní fáman tani tí wọ́n sọ tẹ́lẹ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àfúra à ń tẹ̀lé àwọn Yahud àtàwọn Nasara Yahud àtàwọn Nasara ẹlòmíì mọ́mù mọ́sálásí ni júùsì ni ẹlòmíì làdáni ni Nasara sí ni ìṣèṣe Allahu Akbar àmọ́ kò síra rẹ̀ ọlọ́mọṣà sànù wa àwọn àfáwà àgbà lágbàńlá ayé gbogbo wọn kálukú wọn ṣe fátúwá léríṣiríṣi sínú tíra wọn wọn gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan o wọ́n pàkíyèsí wa sójú ọ̀nà ọlọ́run àmọ́ lónìí bá a bá ń sọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn wọ́n ní ẹbúwálẹ̀ àti Saudi wọ́n ti gbé sí wọn lọ́pọ̀ lọ́ní wọ́n ti gbé sí wọn lọ́pọ̀ lọ́ní àti Saudi so wá lè torí pò sí Saudi kó má ṣiṣẹ́ mọ́ kó o máa jẹ haram tó wá lè torí pé òsì ń sàwọ́dí kó má kírun mọ́ kó má gbàwẹ̀ mọ́ ìròrí kan ni tíṣe tọ́nu gbé wá fáwọn tí wọ́n ń tẹ̀lé láti máa fi mislead àwọn tó fẹ́ ọlọ́run àwọn ò ẹni tó bá fẹ́ ṣe wọ́n máa discourage rẹ̀ káfura ọ̀pọ̀ nínú rẹ̀ òun náà ni wípé aliftikharu bi logatihim aw ta'alimu logatihim li shahira. kéèyàn máa ṣe fáàrí pé ah, ah, ẹ mọ̀ pa wá kàwé ni àbọ́kọ̀ kàwé kọ́ba lè gbajúmọ̀ láàlè dáwọ́tì ila Allah subhanahu wa ta'ala kì ṣe pé kábà fi pèpè sójú ọ̀nà ọlọ́run wọ́n ní ìmáa ṣe bẹ́ẹ̀ èèyàn kọ́ ṣe ni ọ̀pọ̀lọpọ̀ wa lé ní àwọn ọmọ wọn wa mọ́ kò sẹ́nìkan kò fẹ́ sẹ́nìkan ní mùsùlùmí lẹ́ni tí ó rọ ọmọ tí ó máa ṣeré níjọ́ sátidé àbí sannde àbí ìrọ̀lẹ́ láàrin àwọn ọjọ́ ọ̀sẹ̀ kó wọ́n pẹ́ ah kí ló ń ṣe ń bẹ̀ lọ́mọ àkàwé rẹ̀ ní ọ̀sán kò ní béèrè pé ó lọ́mọ dúrásà ni àsìfura eléyìí kù púpọ̀ káàtó jamaa mùsùlùmí nínú rẹ̀ nítorí àsìkò òun náà ni albinawo alalkubur ìmọ̀ akọ́lélé sàárè ìlérí wọn náà máa ń ṣe bẹ́ẹ̀ wọn kó fọ́tò síbẹ̀ wọ́n dúró ẹ̀sì rẹ̀ anábìlẹ̀ ẹ̀yin ẹ̀ gbọ́dọ̀ kọ́lélé sáré lérí kódà mọ nǹkan kan sórí ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ dúrẹ́sì ẹ̀ ẹ kó yẹ̀pẹ̀ yẹn jọ ẹ kàn ra fi nǹkan bí òkúta bí nǹkan kan ẹ fi ra gbàdí torí kágbàrá máa wò lọ àmọ́ máa wá náwó ni ìkọ́ṣe ni ẹ̀mí wa fọ́lọ́run agídí kì í jẹ́ kọ́mọ àwọn sọ fún mọ́tò gbọ gbọ́ ọ wà nínú àwọn nǹkan tó máa fi ń dà lámàrí èèyàn rú wa dàrú o bákan náà nínú rẹ̀ lọ síbẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lè ní pàápàá jùlọ bá jẹ́ mọ́mù àgbà wọ́n bá kú ma wọ́n wà lọ́rẹ̀ kọ́ sàárè kan fún wọ́n sì wọ́n wà kankan lórí kódà àwọn míì tó ń láyà wọ́n wà kọ́ àyà kùránì àgàgà síbẹ̀ báyìí òyìnbó máa wá lọ bẹ̀ wọ́n máa wá ṣírùkì lélẹ́yìí kọ́lọ́ dákúmọ́sà tó nínú òun náà ni kéèyàn máa kéèyàn dá lè ṣẹlẹ̀ àmín òun ló ní iléeṣẹ́ rẹ̀ fúnra rẹ̀ kọ́ wá pé ní tóun fẹ́ máa lò níléeṣẹ́ yẹn ètò iléeṣẹ́ ìmúra abẹ gbogbo ìdarí ẹ̀ irú tàwọn ti yẹ̀húdé àtàwọn nàṣọ́rọ́ lọ́gbọ́dọ̀ jẹ́ ẹ ara àwọn ọmọ mùsùlùmí níbẹ̀ òun náà tó ní mùsùlùmí náà ní o ẹ ara àwọn mùsùlùmí ń bẹ̀ tó fẹ́ ṣiṣẹ́ yóò máa sọ fún wọn pé òun ní code of dress tó ń fi kalẹ̀ àbí skul náà ni wọ́n máa wọ̀ kú wọn bẹ̀ kóbìnrin máa wọ ṣòkòtò máa bẹ̀rẹ̀ máa mú nǹkan máa nàró máa yí káàkiri láàrin àwọn ọkùnrin nílé iṣẹ́ mùsùlùmí kódà ẹni tó bá lóun ò lè múra bẹ́ẹ̀ ó rẹ́dí àti sọ pé ò lè bọ́ òṣìṣẹ́ ń bí sele wa da báyìí jama sele wa dáa báyìí kọ́lọ̀ má sàṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run bá Allah subhanahu fún wa pé ẹ̀yin èèyàn mo ti sọ aṣọ kalẹ̀ fún yín tẹ́ ju kalẹ̀ ni ọwọ́ tó ṣàlàyé bá nẹ́bí pẹ́yìn mùmí ní ẹ̀yin mùsùlùmí láṣọ kí ó máa wọ̀ lọ́kùnrin bẹ́ẹ̀ ni lóbìnrin náà àwọn ọkùnrin á máa wọṣọ tó bá fi lára wọn níwọ̀nba èèyàn ń wọṣọ kó wá ha mọ́ gbogbo rẹ̀ wá kó zakaru síwájú káwọn èèyàn máa wá rí àpẹẹrẹ ìtọ́nà ń fi sí ọ lára tó jáṣírí ìkọ́ṣe pèbèrè ni ẹja fura o bẹ́ẹ̀ náà ni obìnrin náà kọ́ wá pé wọ òwò fẹ́ ṣiṣẹ́ níbì kan wọ́n wá ní wọn lè gbọ́ láàyè ń bà fi kó mújẹ̀lùbáàbò nìkú ò wá ní all option ẹlòmí àtúnfẹ́ ló gbàgbọ́ pé ah, bóun láwa ṣe báyìí wọ́n bá pàdé irú àwọn àfáà táǹsọ lẹ́ẹ̀kan ní ah, ibi èsè Saudi má ṣiṣẹ́ rẹ òun lè ṣe bẹ́ẹ̀ o bọ́ọ̀ bá ti rí bòmíì máa bẹ lọ́ọ̀ sá máa wà má ṣiṣẹ́ ń bẹ̀ tọ́lọ́wọ́n fi yọ̀ǹda fún wọn bọ́ọ̀ bá wá rí wọn láìpò sí lọ́ọ̀rẹ́ máa ta túwó ó sì dá fún wọn ó sì dá fún wọn torí pé ìmáa ṣe bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ èèyàn léwu níwájú Ọlọ́run abẹ́lẹ́ ọkọ́lọ́ masa fẹ́ni kọ̀ọ̀kan wa ṣe kó masa fi wá mọ̀nà kó masa sálùkù ìmọ̀nà fún wa abẹ́lẹ́ wọn ọba aláṣùfáànà ìwọ̀ta ánlá gbogbo tí ṣe tán bá kó sọ̀rọ̀ ẹ̀dà lọ́dá kó má jò ráyè ní gbèsè ayé wa ọlọ́run ọlágbára ọlọ́run ọba subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu ilaha illa anta astaghfiruka assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh